làwọn tó wà. it's a serious challenge ẹ̀ ní wọ́n yìí wọ́n yàn. ebi muhammad al-miski jina ẹ̀ ọmọ ní tó ọwọ́ kẹ́nẹ́ kọ̀ tó hẹ̀ muhammad al-miski ọmọ náà tó hẹ̀ àbí ẹ̀rí sọ̀ndọ́wà lè tó ẹ̀rí náà miski. déèsì production ti tẹ ẹ ọmọ dá sí ọmọ di miski sí ẹni ìkókòrò náà ọmọ nàpàlà ọdún àbọ̀ ọ̀dà ọ̀ka da okokoro da wannan wagun miski da ka muhammad da miski ya okokoro ne ona kusa line mallashe ne after after three days after ku ya sanu kuma kusa line mallashe ne da za yin mallashe no ka al miski ya okokoro na jama'a sallallahu alaihi rahmatullah nga kana dura manyar ne ka ko dire o man dire o man but yin sawa ba o za yi ni ne wasu takwo ne lẹ́yìn kákan dọ̀rọ̀ ni ọ. wọ́n lọ bẹ̀rẹ̀ ní sọ́sọ́ máa bọ́sọ̀ ni ọ̀ ìfà ọ̀ ìfẹ́ ń tumi rẹ̀ nù. ọ̀sọ́rọ̀ rọ ayé sọ implication ní ilẹ̀ ẹ̀rọ ní nàn. bíi ká iṣẹ́ náà ní iṣẹ́ náà ní ebi ẹjọ́ ìmì òhìn pàtàkì jẹ́wọ́ àmì. ọ̀gá mi wé òhìn yìí ètò olùgbàdì ńlẹkẹ níyẹjọ nù àwọn sọtọ lọrọ ńlẹkẹ ọba ọlà bá wọlà nù lè hìnyẹ ẹlẹkọ ìsọ àwòyẹ ńlẹkẹ hìnyẹ kẹnẹ ṣètò náà wọ ọmọ náà ṣètò náà gbọ ọwọ ká ìfẹ náà hẹwẹ ọmọ ẹtẹrẹ. kuma shaitan ọhụrụ adọ ọrụ a tekowo wata ina hannun wallahi lazim wata wani dure nka ọnọrọ e, ana ikomori ọrọ ẹ e. ọnyi suru ọsọ lẹwọn dọnyọnẹ ananyi suru dọsọ lẹwọn dẹhọta ẹjẹbẹ e, ní ìyẹn ọdún ẹka ẹnẹ ẹla wẹmọ ẹnìyẹ ẹwà gẹnu wàá wọnyẹnẹ don allah awon wa oka ọnọrọ ra kapi wúdà do àti wọn yẹn nọrọ mi ọdá kẹsì ẹ kọ ọnọrọ kapi wà nọba náà ẹyìn òun àwọn ọmọ náà ẹkọ ẹyìn òun wọn yẹn wẹrẹ kó ànyìn inú wa nù káì wàá ní kànáà kó yẹn wúrẹ yẹn bí wọn dúró bá nínú ẹni so. Eh, alayhi salam onye nabi isa ọka lam yamsasni bashar ẹ nya ọnọrọ na mọtò kanyada ẹ nya na mọtò kanyada ẹ nya he challenge ìbúra náà ntakùn náà wíìsì kàmínà dúró ká àbúrò mi sí ìdíkùn àmì ní mẹ́hùn. tíjọ́ nà kókó àrí you are not careful about sinmi àrí sahabi mu náà kí agbọ́n òun lòun sẹ́yìn abọ́kà rọ́jò lọ́wọ́ àná àyìn àyìn olùdáná nyà ọ̀nà kàkà ọ̀mùsá nàmùsọ̀rọ̀ àdánwòlẹ́ ọ̀ ẹ̀yìdá náà nná ẹ̀yìn fẹ́tìtẹ́ lọ́sọ̀ kẹ̀yìn wọn lọ́sọ̀ nìsan sẹ́yìn abọ́kà wọn àti ọ̀ntẹ́ dọ́mọ̀dé kàṣọ̀nyá dánwò nù lọ́sọ̀ náà ká ọ̀ dẹ́mi lè yá wọn náà máa ń nìyí dúró wá rí sọ wọ́n dàgbé wípé ká ẹsẹ̀ wọn náà rọ ní ẹ̀hún rẹ̀ ẹ̀ máa ẹ̀ka máa nìkan tẹ̀ ẹ̀ kéjá ọ̀tá ẹ̀ka hàn náà sí mi sílẹ̀ wọ́ kàrìkà ebi rẹ̀ kìí sí mi. lọ́kà pé òde iye tèrè yàrá nínú ìjà ìlíyà nínú ọmọ ìlànà àwọn iye tèrè ètèrè náà ìkànnì rẹ̀ ní ọ̀nà ọ̀sùpọ̀ yanin ọ̀nà ọ̀sùpọ̀ yanin ẹ̀dá iye tèrè nílẹ̀ òjò rẹ̀ inú to wani iri to zo ka wani da a fi tẹ́tẹ́rẹ́ kọ́ni ìdíje tó rẹ ní ẹ̀yẹ don what is islam so coins and children nairo ẹni mọ̀ náà yíyá ọkọ̀ ọ̀rá àdán náà ṣẹ̀dọ̀ sí ṣáà ṣé ìjàbọ̀ kàrọ̀ kó wọ́n yẹn kọ́nà hẹ̀rẹ́ ẹ̀ka ṣẹ́ náà rẹ̀ ṣé ìjàbọ̀ ẹ̀ka fi ahẹ́ wọ́n ẹ̀ka ṣẹ́ náà ń rọ dọ́wọ́ ìwé ẹ̀hún aka isa na grow in haram a gbọdọ sọra ní ẹ ọhẹrẹ hẹrẹ ọhẹrẹ hẹrẹ sí nọba kàrìdé yìí pù lọ́rọ̀ àti yìí wúwẹ́ kó kéke sọ̀rọ̀ àdọ́kọ̀ omi téyìn tí a kàṣọ náà dáàbà ní jìnnẹ́rẹ̀ ẹ̀wọ̀n àmà ní ìgbóra àndà ọ̀gbẹ́ ìlú ká ọmọ lẹ́yìn ẹ̀mọ́ lẹ́yìn wà á bọ́ mẹ́rin lẹ́yìn yìí ìdákèèrè lẹ́ẹ̀bà náà bẹ́ẹ̀ fẹ́ sílẹ̀ ní hẹ́rẹ̀ ìdákèèrè agwa ọgbọn wọn ẹni àrùka ọdún ìhẹ́rẹ́ ẹ̀yọ́ mọ̀dúwọ̀ ní tó mú yìí mẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́wọ̀ adé sọ́dọ̀ ọkọ̀ lọ́wọ́ ẹni àwọn òbí ka mi ṣẹ́rì má àmẹ́ntú wọn mi ṣẹ́rì má àmàn òmùrí náà wọ́n kéré mu hàn ní ìdíyẹ náà kàkà ẹ̀mọ́tọ̀ mẹ́yìn àti ìdíyẹ náà kàkà èyí rẹ ọ̀rùnìfáwọn náà mẹ́yìn bí ìtù àbọ̀dà kéré mu hàn náà wọ́n lọ́wọ́ ìbẹ̀rẹ̀ wọn mẹ́ àmọ́ àní ọ̀nà mi dé tu bí bí ti bá rọ wọn kà kẹta tutututututu ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ àná ẹ wá mi bẹ́ẹ̀ ni ó dá wàá rọ àní bìbẹ́ náà mi tóoro allahumma inni a'udhu bika min sharri ma amiltu wa min sharri ma amil ananka udiri udiri rẹkọ ife a kó àzàmì tó pánà àpàrà hù ewe kɔrɔ saa di nɔ kuma ni hɛrɛ ni ɔ hɛrɛ program ɔhɛn mo di nika ɛyɛ kuru yi hɛn wɔn ɛlɛ nyɛ ɔna asɔrɔ kan na ni ɛnyi ɔna aka nyɛ ɔwɛ kɔmi kɛ ɛnyi ɔnyi oge wɛnyi ne di nika ni ɔna ɔnyi bɔy ɔsɛ mi hɛn ɔn ɔn mu ayɛ kɔ ɔma sɔrɔ wa ma yɛ kɛ dafa kɔɔ kɔɔ

lọ́yà tó dún ní ìyẹ́tẹ̀ ní ìyẹ́tẹ̀ náà anáàna náà ní ìdá àfẹ́rẹ́sá tíjọ́ náà ẹ̀yà náà àwọn ẹ̀yà dàn then òwe ọ̀rọ̀ fọ́dú ìka àwùtọ́ ọ̀nà mà ní jẹ́ dé ní ìyẹ́tẹ̀. ọ̀rọ̀ èkó dàìkú problem náà ìwọ̀lú náà dàrí kí ni. fún aláṣẹ ìkíré ètò inú díẹ̀ tó ní ìjà wà ní ojú àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ẹ̀yà dàn ní ọ̀nyí èwe ìyẹ́tẹ̀ ló wà ní then ọ̀nà ni anu kóró ama àmà àwùjọ na jẹ́ ní èrè wà ya tó yà yẹ wuta. náà ka àwùjọ bí wọ́n kàkà ó pa ọ́ ní ìkọ̀ wárí ọ̀nà. ọ̀nà lóòrì dáìka ọ̀nà náà dárẹ̀ wọ́n náà dárẹ̀ ni mo ní àwùjọ ọ̀gbọ́ ìwọ́. ni wee yẹ ka anya náà zẹ rere wọn ò nyẹ polo ọ màsí mee sayidina na rọdiyallahu anhu hanzala asaabe banyọ ronyin tó mu ní sọlọ ọyọ sọlọ ohun nìkan ẹni na-ekwe ọnyá daa náà daa dáa náà fọkọ hanzala náà fọkọ hanzala náà fọkọ hanzala ọkà hanzala ọrọ àbàlùmí náà zìkì hanzala ọmọ náà kàn náà tunda baka da bai raka subhanallah hanza la so akan saka wallahi na rum nan ki sara munan ki daka ono dibbo kan ne mani don tumu sallallahu alaihi wasallam don tumu ya mu shi da naun don sha ben wo don ne kana kuma ba awran mana ho don tine yi don ne liya don ne resa don ne ko afi kire ku me jana me jan an asan da bin na ki sínú ẹ̀bọ̀n kàró di lọ́n dọ́kà ààrẹ mẹ́rẹ́ ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ń lé ẹ̀ náà kò gbìn ní ntòmù nù ntòmù ní wákàrà wọn kò sínú ìwọ̀n ẹ̀ bọ́ọ̀ ọmọ ní ọ̀ fluctuate àwọn nẹ́bàájẹ́ ọmọ rẹ̀ hàn mí kọ́ ẹ̀ ní possible ká nínú mẹ́rin yìí dámi ní ntòmù sọ̀rọ̀ sẹ́lẹ̀m ọmọ ẹ̀ yà áwọn ni then wàá yẹ yìí dá kàwọn mẹ́rin àyà áwọn ni tùzọ́nù wà bí jẹ́ ni. tuzahira su bai e dawo ne wani wayar mana bin malaika wani amma ya rosu amma wai ka shi mishi maka a e mai rere as problem we understand so ọ ayé kò ní sáàmì iye omi ọkùnkùn an dààmú hónyà ẹ̀ ẹ̀ mú kùrán rí dààmú hónyà ọ̀hà kò ẹ̀ tẹ́ kùsà láìra hó dààmú hónyà ọ̀hà ẹ̀

nke abẹ́fẹ̀ náà ọbẹ̀ tako àtọ́ ni kó ẹ̀rẹ́ mi sínú owó sí ẹ̀yà mi ẹ̀yà mi ìdá iná nù èyí ju báyìí náà tó sì mọ̀ nínú ẹ̀yìn náà ẹ̀yà kọ́sálà ẹ̀ àáka kọ́lá kọ́sálà ẹ̀ kọ́ sálùpẹ̀ ẹ̀ kọ́ ìkẹ́ náà kọ́ àkà wà kọ́sálà wà ha kọ́ẹ̀tẹ̀ kọ́sálà rà hó wàláhi wà dàtí ní yíyan yẹn ànìkú wọn náà ẹ̀ ha kọ́ẹ̀tẹ̀ kọ́sálà rà hó òsì ọ̀n tó hùn sọ̀lá ọ̀lẹ̀ sọ́lá kọ́ síbi àṣẹ́tìrà hù ẹ̀hún iṣẹ́ dáhùn ní àgè ní túmọ̀ yẹn kókó tí yẹ òmùnì wọn ta tí yẹ dáhùn síta ẹ̀ná àfàmì sábàmà fẹ́yọ̀ ẹ̀ná àpò ìjẹ́ yẹ mẹ́jẹ́ yẹ yọ. ẹ̀ńdà ẹ̀ka àwọn ọmọ ìbá ahẹ́hẹ́rẹ́ nù ọ̀ ìgbéni ìlú náà kwado anyị na-egengere kwadoro zaria uruke nínú owó kòkòrò rán àìkára àná ojú àná bá kọ́nà oṣù nàka akẹ́ ànébìká òmòyí ọ̀ máyà bá ọ̀nyẹ̀ nà náà wà ní pàpàtà ọ̀sọ́la bẹ́ẹ̀ ọkọ̀ ẹ̀sẹ̀ lè lọ́mọ nìkyí nìṣe yẹ lẹ́ka akọ̀rọ̀ ọ̀hẹ́ ẹ̀mú mọ̀ nìkyí nìṣe yìí wọ́ọ̀tà ọgbọ́n pẹ̀lú ẹ̀jìkọ̀ ní ọ̀sọ́la hmm? ẹ̀sẹ̀ náà wọ́n suna yawa mai nihin nun inda da kodoka ọnụ kuma ya zama ne anigbo na babi a rinu anibika muryo maya mba yonye na na hoban ko ko to sala jo ko ete do mani fin do mani ni ze ana ka ama na ko yin ndi ko na le bi ni ze ka so se pa e ni ze ka kwa ete ko ete o ji eya wale baabo umesala kuibi yao bubi ikasa la ala isukuru na watu onye mutu yao nye mkata kwa etu wa kusala fa inna nashiata lawli hiya ashaddu wat'an wa aqwa mutila faman rama al-ula fa saharu layli so abese ne wame kitakwa wa mkata eh uh, ọmọdé òsì ewu ẹ̀yà sí èsì nìyẹn mẹ́kẹ́mẹ́ ọmọdé òsì ẹ̀ẹ́ kakú ọmọdé ẹ̀yà nìyẹn mọ́ kárẹ̀ náà pùrù ọmọ akọ̀gbẹ́ ní owó ká ọmọ anyị mụrụ mgbe ada ya ọ iteke kwute anabi sallallahu alaihi wasallam ọka itakila يعني لفظ النور القرآن إن لفظ أبس آه، أديب نايك يا يعني. اتق الله حيث ما كنت أواوا واتبع سيئة حسنة تمروها وخالق الناس بخلق حسن اتق الله ولو بشك التمرة إن لم تجد فبكلمة طيبة اتق الله في النساء فإنكم أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله اتق الله في النساء النبي صلى الله عليه وسلم أوكا يوم يوم مريه إيه إيه ما كان أجاهنك إذا ما خلوت الدهر فلا تقول إني خلوت ولكن كونوا علي رقيب أوكا أكو ينيني أولو إيه ما أوكا إيه أنا يوني asa awore ụka anyị nte ere u anyị awa ọsọ kịsọrị anyị mmụba na ekeka wewa abụọ ti dị na-ere u na anyị nwere mmụrụ kene kuma bí wọn aṣọ ìdá sáàsì gbóná ara mi níwò ọrụ kuma o uh, ni the same wọlọ́wọ́ fi ṣíkì tamọ̀rọ̀ ọ̀dà kẹfẹ́ ẹ̀ka ọkọ̀ ọkọ̀ délì náà ọ̀nà mẹ̀gà ẹ̀rọ ní ọmọdé wọlé yìí. erika takuwa ìlọ́tọ̀ mọ̀nàbẹ̀rẹ̀ àwọn ni ka àfẹ́rẹ̀ rẹ̀ dúró di àfẹ́rẹ̀ dúró di aṣọ náà dọ́là àwọn ọmọ lórí ìlú kọ́mọ ní orí ọdún mùsùlùmí àwọn sọ́lám ọkà àgàkùnrin àrẹ́yọ̀ mọ̀kìyàmù lórí kọ́rẹ́ ìdẹ́nẹ́mẹ̀ kàjìgbálì tìhámà bẹ́ẹ̀ àtúntà àtàbọ̀nà ní tìhámà ó kọ́rẹ́ ìdẹ́nẹ́mẹ̀ wọ́ báyìí aka ama ina kira da wani aka aka ukwara ne a shawo da ta hira ha kai mun lagun daga sif mun lana annabi jiya ne da eme annabi kana wa zama ka a ba kan ne meta man anytime no odi ka ko ne ya na ko zuron an haram اتق الله أنا النبي كهوكا أو الشيء أو الظن مريم ọ̀dọ́kẹ́dẹ́ ẹ̀kẹ́ akóhógbé ìnáwóyàn ọ̀sánwó ọ̀nàrọ̀rọ̀ kan náà wọ́n fẹ́ kú ìwà ìwé ìnara wà mẹ́ra wà mẹ́ra ẹ̀ka wọ́n mẹ́ra àṣìṣe àfihàn ẹ̀ka ọmọ ni yẹ́bùkọ́l ẹ̀ńnàmà yẹ́bùkọ́l ànáfẹ́ rọ̀tọ́ náà kéèké wọn àwọn ètí yìí kọ̀sọ̀ wà mẹ́ra wà ní tuṣà nínú ẹ̀rọ ẹ̀rọ làwọn mẹ́rin. anabi sallallahu alaihi wasallam ọkàn ní wọn yóò mórí nílẹ̀ ojú òní ni àbókalẹ̀ àmàna káwáró pa ojú sóde ó sì yan nìyí kuma dọ́kúrò àwọ̀rọ̀ ń ní ká ẹsẹ̀ náà ní ahọ́ àwọn ọba àwọn ní ẹ̀hún nínú ọ̀rọ̀ nù àbókà aláhìlẹ̀ ó mórí kì náà nù. so bí máa ná eré kọ̀dà kùsọ́ ní ti ní ẹ̀yìn wọn yóò mórí pàtàkì so when when nobody is practical it's not aka kene is practical wọ́n àwọn wọ̀nyí ló ní ẹ̀wọ́n máa kó mẹ́jà ọ̀mù báyìí ní wọ̀nyí ló ní kẹ́mi ní wọ̀nyí ló ní iná àbúrò gbogbogbò ẹni wà nù wọ́n àwọn wọ̀nyí ló ní ààyè ìfẹ́ náà wọ̀nyí lẹ́yìn náà dáa bíi àákàrẹ́ ẹgbẹ́ òkèrè rẹ̀ lónìí kéèké sẹ́nà àgbo kẹ́yìn ní ìhà wọn ẹ̀ ẹ̀ fún àkàkọ́ àgọ́ ojú okùn mìíràn wọn tọ̀ ọ̀rọ̀ ahúrẹ̀ mu ìtàkìlá ẹ̀rọ kúlù kọ́ọ̀lán fẹ̀díjà ní wọn yóò mọ̀lẹ́bí àkàrẹ́ straight to the point dáhùn mi kàlọ́ understand dáhùn àti àkàrẹ́ ẹgbẹ́ òkè ẹ̀jẹ̀ jíjẹ jíjẹ jíjẹ takwo mori bane ko practical ni mo le ye ka abowo ni mo le ni abagbe ya sai ruwa mo tun mo wa ya to kaka àwọn ni mo yi ni ni de te ro ya mani mani laila takwa ani laila ni ke ni takwa an takwa su kama na ya to kun da san kun suwa ni da yau ni mallaci ne mun muriya ka kun suwa ni kàrẹ́ ìhun takwa ni ìhun takwa náà náà kù ọ̀rọ̀ ká pẹ́hẹ́ nínú ṣùgbọ́n ìyàwó tọ́làbù màáìṣà takwa ọ̀rọ̀ ẹni fẹ́ dínà ọmọ ẹ̀rọ jẹ́ láwọn nù ṣé dáhùn ẹ̀rọ wa kúta lẹ́dọ̀ olùkọ́ náà yàtọ̀ ẹni kọ́nù náà nù báwo tó wọn ẹ̀rọ hẹ̀kẹ́ ni ààrẹ wa kúta la dínà ọmọ ẹ̀rọ kọ́ yìí ní kọ́nù náà nù wa kọ́ta ẹ̀ ti dọ́gbọ̀n ẹ̀kọ́ máa rẹ̀ ìwọ́dọ̀ rẹ̀ àyíká náà ọ̀dọ̀ mí kìí ẹ̀ ń mọ̀ àrífà lọ́kọ̀ hóòrùn a ah, nínú hó bàtà náà ìka ọ̀nì ọ̀nà ẹ̀yìn ìṣe ọ̀rọ̀ mi ọ̀nì dọ́nà àmà ìkẹlẹ́ ọ̀nà ṣẹ́bi àtọ̀ ẹ̀ ìdámọ̀ wọ̀tẹ́ wẹ̀ ní. ìdámọ̀ ìka kọ̀ẹ́tẹ́ kọ wéèrè ọ̀nà ẹ̀yìn ìṣe ọ̀rọ̀ àná nyá ìkẹ́ náà kọ̀ẹ́tẹ́ ẹ̀yìn ìṣe ọ̀rọ̀ wọ̀tẹ́ kọ̀ wẹ̀rẹ̀ mi. tó a lọ sísọ ọ̀nyà ọ̀sán bíbí òyìn ìgbòho lórí ká àrẹ dá hẹ́ọ̀ sọ̀bílẹ̀ dá sọ̀bílẹ̀ dá tó dá máa rírọ́ kàwé lórí ìsọ́nù wà náà pàmò sọ́jà yìí bẹ́ẹ̀ka ìsọ́nù wà pàmò ẹ̀ bọ̀rọ̀ ní islam lọ́sọ̀ ní ibẹ̀ ìtumọ̀lù lọ́sọ̀ làgà lọ́kọ̀ ìràgọ́rọ̀ nù wáwé ló sì dọ̀tí dọ́kú ló kọ́ ló wà náà ní ìdúwà sẹ́sẹ̀sà ẹ̀rẹ̀ bá àfẹ́wà dọ́tí dáná náà tóoru bẹ́ẹ̀ nìkẹ́yìn ìràgọ́rọ̀ dọ́hìn àná lórí tó ọ̀nà back to bẹ́ẹ̀ ìtumọ̀lù so takwa ka kasi ni se ọrọ ìwé ẹyà o ẹdá kàtó katakwa ẹ ìpẹ́ńlá ọ̀tá yìí náà fòsàn ní ni ọ̀gá ara ní bọ̀bọ̀ rẹ̀ àgọ́ takwa àkókò àrò ẹ̀mẹ̀ ẹ̀ náà ní takwa méjì kìí máa ń bọ̀bọ̀ ṣe ẹ takwa àní ẹ̀yẹ nìkan tó ń dọ́gba àgọ́ ìnáko ẹ̀yẹ kò dọ́gba sí ọjọ́ méjọba ẹ̀yà ní bọ̀bọ̀ rẹ̀ bàtà ọjọ́ méjọba ẹ̀rọ ayé ń tà bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ so takwa kaka finish that one of the tak takwa eh orí takwa ẹ̀rùn kó oṣù lọ́ọ̀rẹ́ àwọn àmà nìka àbá ọ̀rẹ́ ta iṣẹ́ ní àyè lẹ́hìn náà nù báyìí ká èyí takwa ẹ̀yàn nígbà tí ó yà fún wa fẹ́rẹ̀ bí iṣẹ́ náà yẹ kọ́ sí takwa wàláhì ìlú kẹ́nà ọ̀rùn ẹgbẹ́ tìǹbù yà mọ̀ ẹ̀mùsọ̀rọ̀ ẹ̀ka ní takwa náà nínú ìwé ìlú yìí. ọ̀dọ́ ọmọbìnrin àbáyé ọ̀ntọ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀m ọ̀ka ìnà dúnìyà hólùwàtún hábẹ́rọ́ pàtàkì tí ara ẹ̀ hàn náà hólùwà àwọn ìdílé pàtàkì hábẹ́rọ́ báyà hòtòhòtò ń yín nínú ọ̀ fresh. وإن الله مستخلفكم فيها أمري أسيني كان يابي أدومي يابي أدومي أدومي رفعوني هنون فينظر كيف تعملون هو من يريد إذا كندقت وين أنتم تفتقوا الدنيا واتقوا النساء نما هي أعنا مني دنيا ونمي مني فإن أول فتنة فتنة بني إسرائيل كانت في النساء كذوك ìjà máa rẹ̀ ń kátí pààpà ẹni túbà ní sọ̀rọ̀ yìí wọn ò lọ́wọ́ ọ̀yẹn náà ó jìnnà rẹ̀ rẹ̀ dáa níbi gàá yóò rẹ̀ nù wíwẹ̀ hàn mọ́nù àníbi kẹ́ hàn mọ́nù wọ̀nyá bẹ́ẹ̀ni ní eríkù yẹn wíwẹ̀ àbẹ́ hàn mọ́nù ẹ̀kẹ́ hìí ozi aban àníbi kẹ́ ìjà wọn hàn mọ́nù ní ní erí hàn wọn yẹn mọ́ ẹ because ẹ hàn mọ́nù mẹ́yà wanyoson diskonyoso wanyoson diskonyoso andu wenyo nyaban eh eso bi konya ke ni uskono nyaban aba eso na uko eh eso ni zona kwa ban ni ni Ebi kɔnɔ yɛ ɔnyɛ abɛsi mi nyɛ no ɔna wɔ kɛkyin kɔ ɛwɔ kɛkyin a wagɛ ha o wọ́n yẹn dáwì tí lọ́ọ̀jẹ́ àwọn akóró lọ́mọ ń jẹ́ kẹ́nẹ́ ó tó ní yẹ ẹ̀ iṣẹ́ ọmọ náà rẹ ló mọ̀ ìmọ̀ sọ yàrá náà nù. <laughs> ọ̀sọ̀ ọ̀kẹ́tọ́ ọ̀ọ́túnṣì pé wa àbùsọ̀ kẹ́tẹ́ yìnyín àmì dáadáa kó ìnà dẹ́rẹ̀ yìnyín ìnà dẹ́rẹ̀ yìnyín àdóòrì ṣe rí ràhán rí láti kàdá. ẹ̀yán náà jẹ́ èrè dáa ẹ̀yẹ́ rẹ̀ kọ́. ẹ̀rọ àdìrìkì mọ́tò náà dẹ̀ ẹ̀rọ nù ẹ̀nà ìlú ẹ̀rọ kẹ̀kẹ́ nù ahẹ́ mọ́tò náà dẹ̀ so ẹja àbùsà náà dùrì ká àyìn letu dá àkwàtà hó àyìn lẹ́tù dá àkwẹ́tùkwà àyìn lẹ́tù dá àkwàkàlẹ́tùkwà. so dá àyìn lẹ́tù dùn àkọsílẹ̀ yìí nìyí abẹ́ àbọ̀ àbísọ̀ ndọ́mà ní ìran dọ́kọ̀ yìí dà ọ̀rẹ́ bá sọ̀rọ̀ ìhọ́nùwọ́kára

sọdọkà wà máa ń sọdọ náà ìròyìn rẹ. asata ọ̀nyẹ́dá wọ́n ní náà secondary school lọ́nàhì lọ́nàhì eré ahọ́ bí ìpèkúrẹ́ nínú lọ́nàhì ọwọ́ ti ní bẹ̀rẹ̀ ọmọ àmì ẹ̀ lọ́kà ọ̀nà ọ̀nà àsọ̀kẹ́ náà ní ìkọ́ náà tẹ́tẹ́ ń bẹ́ẹ̀ dánù bẹ́ẹ̀ dánù ọmọ ń tó lé smooth ọ̀nyẹ́ ní ó tẹ́tẹ́ náà lọ́ọ̀ tí lọ́wọ́ ẹ̀

ọgọga na ọmọ etiti ọmọ nyọgọgọ tere ọmọ ẹwọrin ṣírí àbọ ọgẹnẹtẹ poro oṣooṣi ọṣẹ òṣìṣì yẹn sóṣù ọmọ ẹkẹ ọgẹnẹtẹ àìsẹ náà bí tùdù bí èsì ikú ẹkẹ náà sọmọ ẹnẹ náà sọ àkó mi wọn á sọ kọ ọ ní ìtú ẹni pé ẹni èsì onídọọ èsì wọn kọ àdàwọ ìwòrò tó àwọn ẹhìn sáwò kàmẹ dánù kó tó àdàwọ ìwòrò wọ dánù lọsàn án mi ọ̀nà kọ́kọ́ àmàsán ọ̀kọ́ ọ̀nà ọ̀kọ́ àmàsán wọn náà rẹ̀ máa náà yín náà jẹun ọ̀nà ọjà àwọn òdòdó rẹ̀ mọ́ ọ̀nà tí yóò fẹ́ dọ́ni sèké nù káhọ̀ lọ́rẹ́ kò yá ọ̀ abẹ́ àwọ̀ wọn àdá ọ̀rá kákẹ́nẹ̀ àfẹ́yìn òkú ọ̀dọ́nà iná ní tébù ọ̀nà yà wọ̀ lẹ́hùn abẹ́ àwọ̀ iyì iyì wọ̀ náà nàbíkọ́ ife àwòrò ìjọ mọ́ <laughs> so ana mu don wo ki bin da ne ka rido bil qalil yusu che yusu tinan chano anye awa me kasu ye awa me ko awon ko to agweke awa me ko awon ni che che agweke awa me ko awon ni iku ko ama na me sen len o yin ido ana fu ko zo ni tako azo nye mo hebo ni wo shen wo han da ne ye ye na ni yan mo mori were azo yan mo mori poro

amani shon da ariyo ne rade ni hile tetan wa nuku ila da wa ni hile tetan wa nuku ina bi zana ni musnad ahmad ibn hanbal hatta o abụọ ari ti da bana ha do mi kon je do do ku de sabu ne o ni hanwa ni hanwa ni mo mo ikunya ni mo hinon ọ̀nàrà àjẹ́ ìwé òbí lọ́wọ́ ọ̀rọ̀ náà dẹ́nu takọ̀ àwọn yóò mú lòpọ̀ wà wọn. ní ọdọ ṣẹ́nu náà ní ẹ̀rọ nù ọmọ ọ̀dàbẹ̀ ẹ̀ ẹ̀ takọ̀ ẹ̀ wúlẹ̀ náà làákà kò takọ̀ ọ̀rọ̀ náà yìí ní ẹgbẹ́mọ́sà àbúrẹ̀ ní àmì fífà lọ ní àkọ ẹ̀hẹ́n ọmọdé náà ọ̀tá làwọn mẹ̀kẹ́ sọ́ọ̀rì kọ́dà afúláhàl mọ́pìlún hira wọn nẹbẹ ẹni náà kìí jẹ ẹyà kúsọlẹ èmi yẹn mọ níbi nísọlẹ náà yà kọ́ni àbẹ àbẹ ọmọ ìgbọnà ọ̀tàlá ọkà wọ amaman àtọ ẹhìn wọtakọ ìdíjì àwọn náà ṣe bẹ bóyá wọn yẹn wọn gbé kíkà kúrò àrẹ yìí lọ wọn sọ dakọ bìrì hókùnà ẹhìn kíkà kúrò àrẹ yìí lọ wọn sọ dakọ bìrì hókùnà ẹhìn fasaniyẹkúrú lórí yóò sọrọ onímọ̀lú kan náà mọ̀ mẹ́ yẹ̀rọ náà ká ẹni ẹ̀ẹ́fẹ́ ẹ̀ẹ́fẹ́ ẹ̀ẹ́dúrẹ́ tó lè mú un kí ẹ̀dá sọ̀nsọ̀n ní wàá mẹ́ ẹ̀dá ọ̀hẹ́rẹ́ bíi tóbi yọ bẹ́ẹ̀ ìwọ́nú wọn ọ̀dùnà ń mú wọn ẹ̀ sẹ́bí ilẹ̀ yóò sọ̀rọ̀ ilẹ̀ yóò sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ wọn náà dùkúrò jẹ́nà wọn náà dọ̀ mí àbá ìtẹ́nà nù àbúkà kàwọn ní tẹ́kọ̀ọ́ inṣàlá ọ̀tàlá wọ́n lè sí níbi àwọn just two questions question here, náà question here, rẹ̀ náà program náà is a special program and ẹ̀rí wẹ̀ ṣẹ́ náà nìkan náà ọ̀sán náà mẹ́ra jẹ́ mi ọ̀sán náà more than that okun ní ìmìlẹ̀ ọ̀rá àhùn sílẹ̀ nǹkan ẹ̀dẹ́ lẹ́kàlẹ́ yẹn bí ìwé mi wọ ẹ̀mí wọ sí ẹ̀yẹn náà nyẹ́ rọ́rọ́ náà kan ẹ̀yẹ́ òmìnire abújẹmíla abúlùkúmán yóò wọlé wà wá o yóò dàka kó ní ẹ̀wọ̀n ẹ̀ yóò wọlé wà o àfẹ́ anyéjìmọ́ sà ní ìkùmá náà wọ ẹ̀rẹ̀ ní ọ̀nàhóró bujà rẹ ẹ̀rẹ̀ ọ̀nàhóró wárí rẹ yóò wọlé rẹ yà kó múlí rẹ so bí ìmọ̀lẹ́ nígbà ìṣẹ́ mi níbi àná bàtí náà wọ́n ní múlí rẹ àfikà kàzá èyí ló zé lè bẹ́ẹ̀ sí ní wọ́n ní múlí náà wọ́n ní múlí wàláyé yéé nyẹ wọ́n mọ̀lẹ́ à wọ́rọ̀ àkó wọ́rọ̀ àbáhinan wọ́rọ̀ àkó ọ̀wọ̀ àbáhinan ọmọdé tẹ̀tẹ̀lá ha yóò ká fúra ní ìfẹ́ yìí àti kọ́ ẹ̀nyẹ́ wọ́n mọ̀lẹ́ ní ìjẹ̀wọ́n yìí yá ọ̀ ọ̀wọ́ kọ́ ẹ̀nyẹ́ wọ́n mọ̀lẹ́ ní. ahmed muhammad alahi kọ́nà mùrùkìá ó ti rẹ̀ dọ́kà mẹ́ mùrùkìá àwọn jẹ̀ náà yẹn ẹ̀wọ́ mi tú àdàbàdo ayé jẹ̀ náà lẹ́jọ́ náà kọ́nà àdán àgbọ̀ká èyí ẹ̀ kuma ya sani iya mu muri ọdọ agbara rẹ tó kìí iya mu muri òyìn àwọn àwọn yòókù fún àkàkọ òyìnbó nìyí ẹnẹ kẹ náà kọ sára dáàmú mi èyí sí àmúrẹ wọn nọ zákìrì náà ẹkọ ká bí ẹdẹ náà ẹka you cannot even kill a fly èyí àwọn ọ̀nà orí òsì wàá pọ̀ náà fún yéésù dùn ẹ̀yìn mi àwọn ọ̀rọ̀ wọ bọ̀tù òwú ọmọ ẹ̀yìn rẹ̀ wá ojú ọ̀ dọ̀ kálọ́tì náà pòpò yóò ọkọ yọ kálọ́ wọn náà àgọ́ rẹ̀ wọn náà ẹ̀yìn ẹgbẹ́ náà kàkà òsì àmà yín nàìjíríà wàláhì àbọ̀lọ̀ bányà ọ̀rọ̀ ló ní ìlú. ẹ àná ìjẹta lẹ́yìn sísè àmà mi ẹ ìlànà ìwọ ni yìí dáà bísí ní ìlànà ìwọ ni yìí dáwọn ni ànàbà àbọ̀lọ̀ mi hàn wíì hàn wọn mọ̀lì lòmù ní mẹ́ka wájú bísí náà kò ní hàn wọn mọ̀lì wíì hàn wọn mọ̀lì hàn wọn mọ̀lì. mi náà dàtí náà wọ̀ hàn mi bí ọ̀rẹ́ gbọ́n fún mi so àárín kóṣù mẹ́rin kóṣù mẹ́rin sọ sani sista na n'aka ọrụ ya ka m birthday hmm? birthday ẹkọ ẹ̀ náà mọ̀ra àwẹ̀ àrùn ọmọ náà ọmọ àdéhùn tù ẹ̀yẹ dàkàwá ànyà mímì ìrìn ìyẹn dàkà ìhẹ́ náà ọmọ àdéhùn tù sùmọ̀rẹ́ wà rí pànkì tó wọ́n ní pànkì ìndèkẹ́kọ̀ ọkà ọ̀ya àrùn rò pẹ̀yà ọkọ̀ ẹ̀dà kan ló ká happy birthday to you how old are you now i'm a young girl today i'm a young boy today happy birthday to you wọ́n ń lè wẹ́dàká wẹ́dàká máa ń jẹ́ hàn náà ọ̀rẹ́ yẹn máa ń náà jọ ọ̀rẹ́ yẹn dáa yọ̀ náà dọ̀ fi ṣáwẹ̀ kó ẹlẹ́yìn ẹkú èèyàn náà ẹ̀dàkọ̀ dọ́ dáyìn náà fúlẹ̀ náà kò ka àwọn onímọ̀ rẹ̀ kò wọ̀ kàtọ̀ mọ̀lẹ́dà lẹ́sìlá ọ̀nyà tó yẹ sọ ẹ̀wọ̀n lórí nìyẹn. ẹlẹ́yìn bẹ́ẹ̀ kìsẹ́ náà wọ́n yìí sọ́ọ̀rì dọ́gà ẹ̀rọ ẹlẹ́yìn náà kòkòrò nìyẹn náà dọ́ gbọ́dọ̀ dá kòkòrò àdàmàdúrà àbẹ́sẹ̀ dọ́mà ní ìlú yìí báàdì náà iná náà tọ̀ hóra nì dáàkọ́ àmọ́dọ́ta kọ́ miss kí máa mọ bá dé ohun tó mọ̀ ní kọ́ abẹ́mi nínú ní islam abẹ́mi nínú iṣẹ́ ìdúrà kẹ́nẹ́ nínú ní islam ní ìlànà ọ̀dọ́ ọ̀húnrẹ́ o. ẹni náà wọ́n rà ní ọ̀ wújẹ́ ẹ̀kọ́ wújẹ́ náà ká anabi anabi muhammadu sallallahu alayhi wa sallam kọ́. كأحمد لم ينشا ولا هو ينشا النبي محمد كأنبي أما كأزاي من وان دا أزاي من وان من وان آه أنا نباد دي أنا ودي أنا ماني نو مان دي نو كاكامي so hujja na ni annabi sallallahu alaihi wasallam ka oni shawe e kuyi monday sáà ní monday náà ẹni bìrà mi èyí ni họ́sẹ̀ kó ọ̀nà ìkí àwọ̀ èyí ni họ́sẹ̀ àgọ́ kẹ́kọ̀ọ́ yẹn náà fẹ̀mọ̀ ni kó ẹ̀mẹ̀rẹ̀ gbọ́dọ̀ àná ìyá sáà èyí ni họ́sẹ̀ àgọ́ kà níbi ọ̀ sáà èyí ni họ́sẹ̀ ìmáàmù gidi o abẹ́ àbọ̀ ni lẹ́ka gbọ́ wọ ẹ̀kọ́ ìnáyẹ̀ ti mọ̀ nà orí kìdọ̀ rẹ̀ sáà ilé ìkẹyẹ̀ ògùsè. ẹkú ẹ̀ náà kúnyẹ́ wà ní sẹ́mẹ́yìn náà ọ̀n lé na náà níbi ọwọ́ nyọ̀nyà ẹ̀yà àràdà ẹ̀ka ẹkú ẹ̀ náà fún ma ọ̀nà kọ̀ọ̀gbọ́ àdúmọ̀ náà jẹ́ yàn ma during thy birthday sẹ́wọ́dọ́nù jìkọ́wá jẹ́ ajé ni mi first october first first november first october first november àmà ọ́ ṣìǹkìtì first november àmà ọ́ ẹni ìgbà ọ̀rọ̀kọ̀lá ọ̀hún kiri mi rọ. àti ìfẹ́ sí mi rí nǹkan ìgbà náà náà wáyà ẹ̀ bá wòlùkọ̀rọ̀ jẹ́ ajé ni first november àmà ọ́.

danya ma ịmụ m nọ n'anyị bụ eroke nwa akwa sọ ọrịa na ebe ji eji ụmụ nwa dema anụ mee yee dama pẹwa kwa adaari ọ ebe nene ọ ya okwu ya yi ni dúró nù n'afẹ ọnà mi ni èyí ni kọ́ntìrì nù èyí ni kọ́ntìrì nù dọ́lù about one point something billion ha kọ́ na fi bá one point something billion kọ́nà ìjọ àárẹ̀ ìwé ó ti dọ́ka hó one point something billion ọ̀nà ọ̀nà kùránù láti ní malasi náà malasi bá àrọ kùránù ńwá àpọ̀lẹ́ náà Koran ọ na ṣẹ́kì ọ̀nà bá rẹ̀ ọ̀ ṣé àwọn ọ̀nà kùránù kẹ́yìn ọ̀nà àká kùránù ọ̀rọ̀ ní malasi ìdúdú ọ̀nà ránù ṣá ọ̀nà ní malasi ọ̀rọ̀ tó kùránù ní màá tó mú yẹlẹ́ kó kùránù ní malasi sɔnsɔn n'o kɛ ɔtɔ ni hiwɛni na ti mɔlɛ fi mu kaayi kaayi mɔlɛ fi saaru mɔlɛ fi yada mɛ bɛɛ kisɛ dɔ lɔrɔ ɛkɔ yɛ mɔlɛ fi dɔ nye kɛ dɔ kɛ tura ni mɔlɛ fi dama na tɛrɛ dak expenditure and income expenditure wa na ka company ɔbɛn income and expenditure bɛɛ ma jɔra ni mɔlɛ fi ɔnɔ ɛyɛ ara da kɛ ŋun na ɔyɔ bɛ mi ɛnu ɛna amadi mɔlɛ fi ɔnɔ income out come go come front back come there wọ́n you máa ń dá àtẹ̀rẹ́ yín board. ọ̀hẹ́ ọ̀hẹ́ ewu káwọn ní hisa náà yín máa dájú nìyẹn náà mi bá dé láàyè tí ó dúró akẹ́ náà rẹ̀. àárín kà kó múlí àwọn ẹ̀yìn ẹ̀yìn even every second náà kò ní kó abára aka alhamdulilayi wọ́n aka alhamdulilayi yìí yín àdéhùn kó múlí àwọn. ìwé tó yẹ náà ká máa ìhẹ́nu múlí kà máa ń kọ́. wẹ́n mi like ẹkú yẹn ní sorry ẹkú yẹn ní wà mi birthday na bí ẹkú yẹn náà dá nyẹ́ náà ìka ìhẹ́ náà yà wọ́n ní jẹ́ ẹkú yẹn náà nù. awọ ewu so back to islam and ẹtún ní gbogbo ọ̀pọ̀ ni wọ́n máa yẹ kárẹ̀ ara ni mo náà wà ha ẹ̀hún ni ẹ̀hún ká tó birthday then ẹ̀hún náà wọ́n wáyà ni birthday sọ́lá

because ọ̀nà ẹ̀yìn wọn rí kò rò bọ́ àbọ̀lù náà sábà òsèké sí bá dé ọ̀rọ̀ yìí dẹ́ndé òjì o náà rí àkọ́yìn wò lè ọ̀tá àwòsọ́sọ́ ẹ̀yẹ kẹwọ́ ìmọ̀ ní bad bá dé ní ọ̀dọ́ ọ̀pọ̀ ọlọ́wọ́ aka ọ̀rọ̀ yà lọ́nyẹ́ kẹ̀kẹ́ ní ọ̀mọ́dá ẹ̀kọ́ ní ìnáwó yìí aka ezgae ọnụ mgbanwe na-akwụ mụrụ ire kan awụsị ekonomi fe problem an ọnụ nye ka etinye ụmụ a na ịkara keke ndị ọka kwọ kwọ rewe so ọgọmani ya wallahi ọmụdụ na ọtaala ọka ha antum ha ula tub'auna litunfiqu fi sabilillah ومنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء فإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون أمثالكم أمريكا مني àwọn ìkùnmí sọ ayé nìkan ó lè jẹ òun náà ń wá ẹsà ẹwọn náà ń wá ẹsà yìí wọn náà jẹ yìí òun rí owó ayé nìní wàlúwàhùn lọkàn ní ọmọlì ọnàrò pìsàn ọnàkọ ẹwọn ni ẹ ọmọlì mi ọmọlì mi rí ìsìnkú ọdọkọ ẹwọn ni alimusitọkìnrin ànilọkọlù wàlúwàhùn lọkàn ní wà á ń tún lè fọkàrọ ẹwọn ní Awele, wa bare kwa kumana kwa nini? ka wani mama lena kenda na raka ne to mama lena da raka ne ka na to arin na da odara wani wa ni poro ke mi e? da ka ga to eh a poro ke na wa re wani lada aba ro eh ni islam ni ni le ko la ko ni ne to ogo kikiki iglo about three years ago iglo shower de on kan e, el àwọn dáná sọ one million naira orí ìdásọ́rù ní ti rìn lẹ́yìn omi láka young boy ẹ̀gẹ́ ọ̀nàfọ̀ wà tó ìdààmú lọ́kùnrin ní pẹ́ẹ́kì ẹ̀kẹ́ ọ̀tá nàndà. ẹ̀mọ́dé ọ̀nà nìka wéèrè èkúrò ìwé after september september eleven kó ìyá rèé two thousand and two ọ̀nà mẹ́rin two thousand and one good after september eleven before september eleven the whole us mark us and i go start something country mark and right uh, united usa united states of america the whole seven lawyers can have been there were seven lawyers seven muslim lawyers akumuni and lawyer and him that can have been after six months after september 11 uh, 11 uh, attack or so on eh after six months danyi seven hundred and something muslim lawyers nsẹmẹ okòwò yìí ọrọ aṣẹkẹ àǹtọ yẹn area today get the best way in islam Well, you wẹ́ẹ́rì yóò náà wẹ́ẹ́ mi wọ́n àdá ìka ẹ̀hìn ọ̀ṣọ́dì road opposite post office wẹ́ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìwé nínú ẹ̀wọ̀n ní àmì ẹ̀wọ̀n náà nọ́ọ̀rọ̀ mọ̀ nínú ẹ̀dá ọ̀dàmdà àwọn kẹ̀kẹ́ ọ̀ ọ̀nà nípa ọ̀pọ̀ kẹ̀kẹ́ náà rẹ̀ nǹkan tó lọ ọ̀gá ṣẹ́kì hàn kẹfẹ́ kàní sáfẹ́ mi. Hmm? ṣe ẹ̀kọ́rin náà rẹ̀ dídá ìka bọ́ọ̀lù àrẹ ká áá poro kẹ́nẹ́ poro kẹ́nẹ́ àgọ́ kó mú yàn tọ́kẹ́ wàláhì poro kẹ́nẹ́ poro kẹ́nẹ́ àgọ́ sáà kú òfin. ọmọnìyàn náà kàkà yìí ẹni súnmọ́tò àlè mọ́rán ọmọdé wọn wọ̀tá ọkà. وسارئوا إلى مغفرة من ربكم هين من دول نشو سوي توجه عند مولان أي جوهي إنه إيش أي توجه لي إن سنا كل ذي ما يسمع نون كنا ما نون نون هذا ما هي نلاقي لا وجن دي أرا هاون دي كيف لا وا وا أنا ما تلوان ما دون هم إن لا كان هو ريورا أبغى أبغى إيه أونا يوقف سوون تاتي دو أهل كذا هي fẹ́dẹ̀ ìkọ́jọ́ seven thirty bí wàá fún yín dókà mọ́ àwọn ọdún ààrẹ ẹ̀mí ẹ̀mí èyí mọ́nà ẹ̀yí kẹwàá làjọ mẹ́yìn. ẹ̀yìn táìmù ọ̀nàdà ò bí wàá hẹ́ sìkìsọ́ náà nàfẹ̀mí àfẹ̀mánì ní inú ìṣètò ọ̀nà ọ̀hún ẹ̀rọ ni ẹ̀yìn sáyẹn náà ni ọ̀nyá ìná ni ilé ní gbogbo àtẹ̀wé bí ètùmbà fún ìlàtí ẹ̀tẹ́ àfọ àjẹta jẹ ọmọlẹ̀ ọ̀rọ̀ àrọ̀ ọ̀hún ètùmbà ọmọlẹ̀ kàhẹ́yìn nìyí ní ìṣe ọ̀hún èyí tó yẹ ọdọ wọn ni ọmọ kura sani wa jannati agogo ka jẹni ko ni ardu ha samawa ti wọlọ ọrù ọgá nasan ka abisa mahim ba titi wa iddat liman lilmuttaqin wáyé kìí àkà sọ ni yẹn náà kìí nyẹ mahim wọlé mu ni mo kọ́lí tẹ̀ náà nyẹ mahim wọlé mu ní bọ́ọ̀nù ọ̀ká ọmọ ẹ̀ma ẹ̀fẹ̀